وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim Suratul Ra'd àyà twenty ni àtìdúró a sì tún tẹ̀síwájú thirty àyà thirty làtìdúró insha Allah ta'ala a máa tẹ̀síwájú ní àyà tó tẹ̀lé ọlọ́wọ́n bá ọba abẹ́dàá ó ń sàlàyé fún wa nípa títóbi Al-Qur'an Al-Karim àti tí ajíwọ́lù sẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run látara tí a ń gbọ́ inú Al-Qur'an àti bí Al-Qur'an ṣe jẹ́ ìwé èyí tí èèyàn máa ń rí ìfọ̀kànbalẹ̀ látara ẹ̀ bẹ́yàn bá lè máa ké tí yàn ronú sí ìtumọ̀ rẹ̀ tí yàn sì ń fi ṣiṣẹ́ ṣe. Abdi Allah subhanahu wa ta'ala kó má ṣe àti eléyìí kó jí kó rọrùn fún wa lónìí pẹ̀lú nǹkan ọlọ́run wọn tún máa tẹ̀síwájú nípa ọlá tó ń bẹ fún Al-Qur'an Al-Karim ní ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأت الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم ولو أنه آلا سيرت به الجبال أو قطعت به الأرض أو ظلم به موتى بل لله الأمر جميعا أفلا يأتي الذين آمنوا أن لو يشاء عنه ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا ضائعة أو تحول قريبا من أهلهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. أدركت مع القرآن pẹ̀lú orúkọ ọlọ́run Allah ó náà ni Ar-Rahman onáàmì àrọ̀fíìn àwọn orúkọ ọlọ́run èyí tó kún fún ìfẹ́ àti àánú onáàmì àti bẹ̀rẹ̀ títúmọ̀ Al-Qur'an Ọlọ́mọba ó ń sọ ọlá àti àjùlọ tó ń bẹ fún Al-Qur'an ọlọ́wọ́ bá ní wọ́lọ́ ọ̀nà ọ̀rọ̀ سجرت به الجبال Ara ìjà mẹ́rin ọ̀nà méjì ni àwọn olùmọ́lọ́sílù ni wọ́n mú tó. Gbogbo ọ̀nà méjèèjì náà ó padà lọ forí sọ ìtumọ̀ kan láti lè jẹ́ kó yọ wa wípé in tí wọ́n ń pè ní iṣẹ́ ìyanu látara ọ̀rọ̀ ọlọ́run kò jẹ́ dandan kó ṣe wípé kókùtà máa ya ilẹ̀ kò jẹ́ dandan káwọn méjì rí máa ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu tọ́rọ ọlọ́run bá ń ṣe nínú gbèsè ayé wa ó náà ní yíyí ọkàn wa padà iṣẹ́ ìrìn tó lágbára ni ẹlùmí gbọ́ ọmọ rẹ̀ lè àkùránì ní gbọ́ tó ká rẹ̀ yọ̀ iṣẹ́ ìrìn tó tóbi ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ òmìnira a kì í kà ẹ́ mú ṣùgbọ́n kí wọ́n ní ìgbẹ́mẹ́jábọ́ láti sọmọ kò ọmọ tó jẹ́ ló jáde ń bẹ̀rẹ̀ àti wọ́n fọwọ́ bá wọ́n yọ abẹ́rẹ́ mẹ́jọ jáde nínú ìlú fún táwọn àtijọ́ ṣùgbọ́n àwọn ọba yóò gbé abúlé àwòkọ̀rọ̀ àbùkù sí fún yẹn iṣẹ́ ìyanu tí kùránì ń ṣe ohun ní pé ó sí ọkàn padà láti bí òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ láti bí kọ́kàn ó le lọ síbi kọ́kàn ó rọ̀ èyí ni ọ̀gá ìyípadà tó ti gbogbo ìyípadà lọ́wọ́ ọlọ́mọba ní wọ́lẹ̀ ọ̀hánà kọ̀rọ̀ ààrẹ tó jíra bí i ìdìbà ìjọba alákọ̀ọ́kọ́ ètò tó pé o náà ni ó jọ gbayì o náà ni kọ̀rọ̀ ààrẹ tó mẹ́rin ẹ̀rẹ̀ kó wá nẹ́kìrẹ́kẹ̀ẹ́ ó wá nàkìrájà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́lọ́wọ́ bá ti dárúkọ àlùkùránì kí ń tọ́ka sí àlùkùránì dáadáa yóò ní alùpùpù لو أنزلنا هذا القرآن على جبل يوم ما بين ألف أقلام رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن Gbogbo ọ̀pọ̀lọpọ̀ iná Al-Qur'an tọ́lọ́ bá ní tọ́ka sí Al-Qur'an àwọn ọmọ wa ní alùpùpù ọ̀lẹ́. Ìyàwó olùmọ́sọ̀ wa sọ wípé àwọn tó bá bá ti ń rí ní nẹ́kẹ́rà yẹn ìtumọ̀ rẹ̀ ó lè túmọ̀ sí Al-Qur'an náà túmọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà a máa túmọ̀ sí àlùmáàmì lóbáyé wọ̀kùnrin ààrẹ fàrọ̀kọ̀dá ìlàkọ̀rọ̀ àwọn òwòrán wọ́kùnrin ṣùgbọ́n bí bàbá ti mú wa ní alifu wa láàmù àárín bá àdúgbò kùránì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ làwọn afọ àdúsọ wípé láàyè ọlọ́run bá ní wọ́n lọ àmìnà kúrọ̀ ánẹ́rùn tó yíra bí ilé ìṣẹ́gbà lọ́dọ̀ wọ́n lọ síbi náà níbi

nínú àwọn nǹkan tí ẹ̀ ń kà nínú àwọn ìwé tó ti sáájú yálà àtàwọ́rá ni ìjìlù ni zàbó ni àgbogbo tí ń jẹ́ ìwé tọ́rọ ọba kanáà ń jẹ́ tẹ́ ẹ mọ́ ká tó bá ẹgbọ́ kan bẹ nínú ẹ̀ tó ẹgbẹ́ tẹ́ ẹ̀yàn bá ti ká báyìí tí yíra sí ìjìbá òkè ó sì yí padà bẹ̀rẹ̀ kúrò níbi tó wà yóò bọ̀ sí gbòmí tó bá ẹ̀kọ́ ń bẹ ní àbí tẹ́ bá ti lè kábàì ilẹ̀ ó sì mọ ẹgbẹ́ pẹ́ omi ó mọ sun níbẹ̀ tó bá yẹ pé ó ń bẹ bá àwọn àwọn tó ti sáájú ni àbí ẹni tó bá ti kú tí wọ́n bá ti gbókù rẹ̀ wá bẹ́ẹ̀ bá ti wá ka ìwé lè lórí yóò sì dìde ẹ máa bá sọ̀rọ̀ yóò sì fún ilé ìgbé ẹ dìde lẹ̀ ó sì máa dìde ọlọ́run ní gbogbo òwe tó ṣáájú náà kò sí ìpàdé bẹ́ẹ̀. kí ló wá dé tẹ̀mí wá ń ṣe pé dandan kùránì ìlú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ ká ni ẹ nínú ìtumọ̀ àwọn olùmọ̀ ibẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfúnnímọ̀jọ sí rúbì ibẹ̀ wọ́lọ̀ ánìmọ̀kùnrọ̀ ayọ̀rún tó yíra bí ìrìjì báyìí wọ̀rọ̀ kún tí a ti bí ìlàrùn áwọ̀kùnrin mímọ̀ bí ìrìnlọ́rùn dáa Máa wá ṣe ìwé sọ di ìwé ẹjọ́ kò ṣòro bọ́lọ̀. Tó bẹ̀rẹ̀ láti takùrà wọn dáre kí lẹ́ yìí bàbá Tó bá ti ń kàyé inú ìwé ọlọ́run ó bùkà gbogbo ìgbà yìí. bá Ọlọ́run bá ní bá ní ìlà ilẹ̀ àmúrú jẹ ní gbogbo ní ọlọ́run jẹ́ gbogbo ẹwà wípé olórí ìyanu fẹ́ àwọn ìwé tó ń fi tọ́wọ́ náà nìkan wa padà nínú ìkúkú ìpínlẹ̀

àmọ́ kì í ṣe pé torí èyàn gan ọlọ́run torí ẹ̀sọ̀ kòránù kalẹ̀ ọlọ́run bá fi parí ara ẹgbẹ́ bá ní ìlà àmúrò jẹ ní ààrẹ wá sọ ní ilé òjúmọ̀ sí pé ọlọ́run òye ní kòránù ní ìsìláàmù alùpùránì fẹ́ wá yí ọkàn wa padà láti bí òkùnkùn lọ sí bí ìmọ́lẹ̀ gbogbo àwọn òwe ọlọ́wọ́ ọba tó ṣáájú wọ́n fẹ́ wá yọ kíkọ́ tọ́lọ kúrò nínú ẹni wa lọ sí bí jíjẹ tọ́lọ olórí tí ọ̀rọ̀ ń gbọ́ àwọn ìwé tó tó lè tẹ̀lé ìjọba nìyẹn kì í ìjọ kì í òkúta ọmọ ìlànà ìlú ẹ̀ẹ́dẹ́ là kì í ṣe lórí lọ́wọ́ bá mú àwọn òwe tó láájú kalẹ̀ nìyẹn kí ìsì tọ́lá wọn fi ṣe eré nítorí báwọn akẹ́kẹ́ yìí wọ́n sọ bá nẹ́sọ́lá ọlọ́run ẹ̀ńdọ́ ọlọ́run máa ń tẹ́kọ̀dọ̀ ọlọ́run ọyá kàdá ìkílẹ̀ ìyá àwọn òwe tó sáájú náà ewu la ti bẹ́ẹ̀ gbogbo àwọn òwe sáájú náà ewu tá máa ń kà òkúta ó máa ń jí kó padà bàbá kẹ́ ẹ gbọ́ kẹ́ sí kẹ́ ẹ máa inú gẹ́gẹ́ ní ìgbìyàn èyí tààtù yìí ni ibi tọ́pọ̀lọpọ̀ àwọn àkójúmọ̀ tẹ̀síìrì ibẹ̀ ni wọ́n lọ pẹ̀lú pé kò áánẹ́ bí màánẹ́ àlógárí a ń túnmọ̀ sí pé gbogbo tí àwọn èèyàn máa kà nínú ìwé ọlọ àdúgbò samaria àwọn òwe tó ti sáájú tọ́lọ̀ bá ti fi ránṣẹ́ kò áánẹ́ yẹn ó túnmọ̀ قرأ يقرأ قرآنا بمعنى مقروءا إن كان لو المقصد ولو كان من صفات كتاب من الكتاب من الكتب الإلهية تبقى تكون nínú ọ̀kan nínú gbogbo àwọn ìwé ọba kẹrẹ jẹ́ tàbá ọkàn mẹ́ tó ẹgbẹ́ ìròyìn rẹ̀ ní gbogbo bá ti kàá ẹ́ an tàdánù bí i jìbáàlì min àmàjìnà pẹ̀lú ẹ̀bá ti kà bẹ́yà ìjìlù ní bẹ́yà àtàwọ́rá ní bẹ́yà tàbúrá ní tọ́bá ti lè nínú ẹnu ọba ẹ̀ àpáta ó sì mọ̀ sí kúrò ní tó wà ọlọ́rẹ̀ rẹ̀ ànẹ́bì fi wọ́n lè tó rẹ̀ lẹ̀ àwọn tàṣàkọ̀ bí ilẹ̀ àfi àbí èwo nínú ẹ̀ فَتَسْتَحِيلُ أَنْهَارًا وَعُيُونًا tí ó sì bírí pé àwọn ìlúkò ìjẹ́lẹ̀ ló ti máa jáde ilẹ̀. a ó yíkọ̀rọ̀ alẹ́lẹ́mọ́wòdá fọ̀yẹ̀síjú àṣíyà àdéwò ní lọ́lájúká lérò òjòwò ìgbàlẹ̀ nígbà tí ó sì rẹ̀ kàtó sàánú orí rẹ̀ wáyé ní ẹ̀sùn wọn sọ fún àmẹ́sọ̀lá ọ̀sọ́lá ìgbẹ́kọ̀ọ́ sí pàálù bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn àfọ́nàbàtẹ̀ sí èrè tí wọ́n ní ìtumọ̀ ayẹ̀ ṣùgbọ́n àwọn bá ń yé wọn bí ìlú pé alkohan iṣẹ́ tó èyí ń ṣe iṣẹ́ rẹ̀ ó ju èyí mi ó jù ú lọ ó ju pé kápáta ó sí níbi tó wà ó ju pé kí ilẹ̀ ó fàya ó lọ jáde bẹ̀ ó ju kí òkú tó ti kú kó ti gbé ètò ìlòsùn ní lọ́nà àkùránì ṣe ṣùgbọ́n látara pọ́rọ̀ òyí àwọn aláìgbàgbọ́ èyí ló yọ ọ́ lórí kí ọkọ̀ ó yí padà nínú ìfúfú sílọ́pù mẹ́rin ó ní kí òkúta ó yí lápá ilé rẹ̀ lọ́síkò méjì ẹni lọ́kọ̀ọ́lọ́ tí ń ṣẹbọ kó wá gbọ́ alukur'an ó sì ní gbogbo ìwọ̀n ìṣẹ̀bọ̀ mọ́ ọlọ́run ìjọba yìí èyí ò ní lágbára yìí pápá tó ṣe lọ. àìmọye àwọn àgbà ẹlẹ́bọ tó bá kùrán ni wọ́n bọ́ tó lè ṣe wọn padà lọ́sí lórí ẹ̀rọ ọlọ́run. àbọ̀ àtọ́mọ̀lù ló sọ tọ́ lọ́sí ọgbà wọn ti hàn án àná. alukur'an ni wọ́n gbọ́ sódà tó tọ́ wa onímọ̀ ìgbọ́ tó gbà ìlànà ìlú tó ti padà ní ó ju kí òkúta ó yí látàrí ìgbàgbọ́sí lòdì èyí tó kọ̀ láti ṣe ojú gbogbo ọ̀yẹ́ lọ láwọn afọ́ àfi ṣàlàyé ló súnmọ́ ààyà ó náà ti gbé wọ́n lọ àjùmọ̀pọ̀lọ̀ ààrẹ tí yíra sí ìjìnlá Thank you.

ìgbàlá òṣìṣà ogúnlẹ̀ sí rúṣàt jàwábù ṣàt alamọ̀bọ̀wà ni láwọn alìlẹ̀ kòròhánà sí láti jílé ìbára kújílé kújá sí ìlànà kúlé pẹ̀lú ìmọ̀ta báyìí láìlẹ̀ àmújẹ̀mí àti báyìí láìlẹ̀ àmújẹ̀mí àti ẹ̀rẹ̀ jàwábù na'am ìyẹ́kọ́ jàwábù àwọn àgbà àrẹ̀ làkánà àgbà ìkòròhánà tó bá ṣe wípé ìrẹ́sà ń bẹ tó ṣe wípé ọlọ́wọ́ bá ti ìròyìn ìlà pé ní ọba ti ká sápàtà ó sí kúrò níbi tó wà lọ bù bí kílẹ̀ ó fàyà omi ó jáde bẹ̀ kó kò ó gbọ́ kó dìde ṣùgbọ́n bá lé láàrin amúrò jẹ̀ ní àárín Ìjẹ wá ń bèèrè yẹ òṣòro kọ́lọ́ gbogbo àlámà ní pátá ọwọ́ ọlọ́run ọba ló wà. Èyẹ́ lè tí àkùrá àbọ́lọ́ bá fẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ó tó kú ìdí rẹ̀. Bọ́lọ́ bá fẹ́ lò bẹ́ẹ̀. Káàkùn àgbà ó sí níbi ló wà, ó lè lọ sí omi. Bọ́lọ́ bá fẹ́ lò bẹ́ẹ̀, mo fi jíjà dání, á ó kà á mà. Àmọ́ ìyẹn kọ́ ní ìpìlẹ̀. Ìyẹn ní ìpìlẹ̀ ó dàbí ẹni tó ń wá ìrànlọ́wọ́ kan tọ́jú ọlọ lọ́wọ́ lọ́wọ́ pé ó yẹ mẹ́fìlà méjì ọba yẹ mẹ́fìlà méjì pẹ̀lú òkú ọ̀rọ̀ tó ń wá ẹni tó gbà sọ ọ̀rọ̀ ó sì yẹ mẹ́fìlà méjì gbàdé òbí mú ní tọ́fẹ́ sí ọlọ́pàá ní ọjọ́ tó lọ́wọ́ ọba tó pẹ̀lú àsùkò ayé làdó òní ìgbàgbọ́ yóò lọ́wọ́ ọ̀rọ̀ ìkó lójú ìgbàgbọ́

tẹ bá fi alùpùrá ní ẹ̀rù ibi tó wọ́n dùn sí yàtún yàtún ọwọ́ ti tó bẹ̀ ló sì pa ọwọ́ ti mú lọ́ba gbọ́dọ̀ fi pé yàtún à yàtún á sì kiri kò sí tẹ́lẹ̀ sí inú àkùrá àbẹ̀lọ́ òkùn yà láti àmọ́ bẹ́sẹ̀ ó jẹ́ yẹn nìkan bí àkùrá ń gbé mo fẹ́ ké mo fẹ́ rí sọ̀rọ̀ ọlọ́ kó yí mi padà láwọn ibi mo kù sí kó tún mi ṣe ìyẹn gángan ní ìyẹn tí ìpìlẹ̀ yẹn bá wá gbó kò wá sára tọ́nà ò lè fọ́rọ̀ rẹ̀ dá lórí jẹ́ mọ́rọ̀ tọ́nà fi jẹ́ ní gbé bá nílé ìlà ilẹ̀ amúrú jẹ ní ní àrùgbẹ̀ lórí gbogbo kan kò sí kan tí ò láwọ̀ ìkápọ̀ lọ níbẹ̀ tí ò sí lábẹ́ ìkápọ̀ lọ ń bẹ̀ ṣùgbọ́n ìtó jẹ́ pilẹ̀ ta torí ẹ sọ kùránì kalẹ̀ ìfẹ́ ti kó yí padà sí dáadáa tẹ́ ẹ jẹ́ ojúkùdẹ̀kù dára yín kó dá kó tún ní ṣe ó fi mánì sí ńlá ajúwà ní ó padà sí dáadáa ìyẹn ni olórí mùjíza èyí tí pẹ̀lú alukọ̀tán ọlọ́run wá fi wa tó bá yí ìlà ẹ̀rẹ́ àmúrú jẹ̀mí ó jọ wá rí ọ̀hún náà kò wá sí ìkankan tó jáde wọ́n kúrò lábẹ́ ìkápá lọ́lọ́ lọ́lọ́ òṣèlú lọ́dẹ látara kópa àlùkùránì inú ní ìtumọ̀ tọ́pọ̀ àwọn àkójúmọ̀ tẹ̀síìr tí wọ́n lọ síbẹ̀ ó sì fẹ́ náà àwọn àkójúmọ̀ tẹ̀síìr tẹ́lẹ̀ àpá wa al-Imam al-Baghawi àwọn ń mú àdíṣì kan wá nípa àwọn ọ̀jẹ́bọ ìlú mọ́kà wọ́n lọ bá ẹ̀sọ́lá àwọn ọ̀sọ́lá wọ́n ní alukùránù tó ń kà ní tí òbí jẹ́ ká gbà lọ́wọ́ rẹ̀ wípé ṣé wọ́n lè kà á àbáta gbogbo mọ́kà sì rí ọlọ́kọ́mọ́ sí ilé wọ̀ gbogbo wa gbogbo ẹni tó ti lọ náà ọlọ́mọdé lẹ́ẹ̀kan àpáta ló lọ fún ká gbogbo ẹ̀ wá bẹ́ẹ̀ bá ń bọ̀ láti Màdínà tó bọ̀ wájú Mọ́kà bẹ́ẹ̀ bá ti fẹ́ wọ Mọ́kà bí ìgbà ọkọ̀ ma lọ sílẹ̀ báyìí ẹ̀mọ̀ ọkà nínú bí báyìí àpáta lọ́rọ̀ pé ká gbogbo ẹ̀ bọ́lọ̀ ṣe wọ́n wá bá lè kàkùrá ní àwọn àpáta ní bá kàkùrá ní oṣù kàkùrá ní ẹ̀kọ́ tó bá ti kó kàkùrá tẹ́kọ̀ ọlọ́run tó ẹmọ́ ọ̀lọ́ ní ìlú ìlú ìlú wa gbogbo bílẹ̀ pàtì ní asálẹ̀ tẹ́kùrán gbogbo ẹ̀sìn náà pẹ̀rẹ̀ kò ní kú ìlú Àyà ẹni ìmọ̀mú bá ká wá lọ bí mú wá, tó wọ́n sọ bá ní sọ́lá ìwọ̀sẹ́lá àrùn.

tó ti bí pé gbogbo táwọn òjò lọ ọ̀rìn tó lọ ìlú gbogbo òdòdó ńlá ìbájú mẹ́. àbí kó kan pàtẹ́ gbogbo asálẹ̀ tó lọ yìí téèyàn bá dé desert àbọ̀ yanrin yanrin gbóná orin ọwọ́ àwọn ẹ̀ka tó lè gbà ọ́ gbọ́ pàtẹ́ láì ṣe pẹ́ nìkan kan dákọ̀ ọkàn síbi láàrin káàdì túkáyà ọba owó lọ kó kún púpà nínú kó kún púpà nínú kó kún fún ètò iná kọ́ lọ bẹ́ẹ̀rẹ̀. wá ṣèyẹ nìkan bó bá wá ṣe bẹ́ẹ̀ tán láàrin inú oko yẹ káwọn odò kéékèèké ká tún máa irrigate irrigation kó tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà á ṣẹ̀ṣẹ̀ gbà bó ti ṣe ọlọ́run. Àwọn ọmọdé ọ̀sán náà àwọn ọmọdé àmúta lẹ́yìn àti sábà. Àti kò tẹ̀ wá tún ṣe pánpánpá ní fún wa bá a ṣe dúró yìí kí sọ́mọ́ sì yá. Àwọn ọmọdé ọ̀sán náà àwọn ọmọdé àmúta lẹ́yìn àti sábà. Ó ti sẹ́wọ̀ ó ya lẹ́wà lé níbo ṣe ọjọ́ Àtíkò wá ṣe bábá ọlọ́run yẹ ṣe kó wà táwọn mọ̀lẹ́kà lọ́sọ̀ kàtà abẹ́rí wọn. Ọmọ ẹ̀kọ́ náà tàbí ìdún ní ìrùkùn bí. Àtíkò tí ẹ̀ wá jẹ́ pé ìdámẹ́bẹ̀ ọlọ́run ìdámẹ́bẹ̀ ọlọ́kọ̀ yẹ kó ṣe pé láti sánmọ̀ ló ti bọ́ ọgbọ́ wá tàbí àkòrí mọ́ ìgbẹ̀ àdíkó lẹ́ẹ̀kọ̀ọ́ kan kú ọjọ́ ẹ̀ máa lọ sánmọ̀ káàmà rí ọkọ̀ ọmọ gbogbo àkókò mẹ́lọ ọgbà Wọ̀n láàrín tó rí ẹ̀rí mọ̀ kí ní ẹ̀kà àjọ́ àjọ́ àlẹ́ ìdájọ́ ọmọ ọmọ ọmọ ọmọ àmà ìlú àgbàgbà ní láàrín ìjọba ó fi ìwé ní ọlọ́gbà Ó bá wá mú ìyé yẹn ní ètò ìbẹ́yìn náà nígbà tí ó lọ. Àwọn àjọ mọ́ ẹ̀lú ìgbé ìyẹn làwá mọ̀ sí ọ̀dọ̀. Ọ̀dọ̀ ní àjẹ́sì sọ fún ọgbẹ́ àà ẹ̀yìn ẹ̀mọ̀ ń pa wàhálà lẹ́yìn tí ó kọ́ láwọn ọba mi àmẹ́gbẹ̀rẹ̀ ìgbàgbọ́ sọ̀rọ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ sọ̀rọ̀ ìgbàgbọ́ Ó pọ̀ lọ. Arábìnrin nílẹ̀ ti nípe ilé èèyàn lè nígbà. Àìkúrú ilá bọ́ṣọ́rọ̀ ọ̀rọ̀ tó wúlà, ilé èèyàn ti nílẹ̀ mi náà ọlọ́pàá ìlú ló jíṣẹ́ mi ní òyàgbọ́ sí. Gbogbo tẹwàá gbélé mi lórí ẹni ó pàdé bọ́ ìgbà. Ní ìgbẹ́bẹ̀ ṣe ọ̀gbọ̀n ni tó bá ní ṣe ojúgbójú wọn ò ní kàn án ṣe tẹ́lẹ̀ wọn ò ní kàn án ṣe ọmọ tí ọ̀gbọ̀n jẹ́ tẹ́lẹ̀ tó bá rẹ̀ àgbẹ̀rẹ̀ mi jẹ́ tó bá ní ṣe kájọ jẹ́ ẹ̀rọ ìrọ̀ mi kàn ṣe ìgbẹ̀rẹ̀ mi jẹ́ tó bá rẹ̀ kájọ jẹ́ àyọ̀ àwọn mùnáfìkì àmì àwọn agbègbè ìlú mẹ́ta àwọn ọ̀gẹ́ wọn àwọn kọ̀ǹdíṣà ni wọ́n máa gbé kalẹ̀ yẹn jẹ̀mọ́nà bàbá wa wò lásìkò táwa náà wà lé nítorí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fi ẹnu ìbẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ báwo ni àbúrò àwọn ìgbà àwọn pàtó wọ́n ti fẹ́ ìyàwó orí tó tọ́ ń káàpá máa lọ kẹ́kẹ̀rẹ̀ mọ́kànlẹ̀ lórí akẹ́kùn ààrẹ àwọn àpá ní ẹ́ nígbà kan àbá àtàdó bá jẹ́ òṣèlú ẹ̀rọ àlú ẹ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a sì ṣe òjò orí oṣù mẹ́fà tí òjò náà láàrin náà fún ìdàpọ̀ ìjọ òun tẹ̀sẹ̀ ń sí ọ̀dọ̀ ọlọ́run nígbà yìí tó òun àti múkàílà mọ̀lẹ́kà ń kà ìlú múkàílà tó ọ̀nà tí mo sọ fún bàtà ìtàparí òun á dà náà orí àgbàdì bíjọba lọ́nà ìgbàdóhùn wà ní kẹ́lá ìmí ìlú ìgbà ìgbàgbó pẹ́lẹ́ mítì wọ́n gbàdọ́wọ́ wọ́n gbà mú gbogbo ayé padà mọ̀ fún kọ̀ọ̀dá àwọn èèyàn gbọ́dọ̀ jẹ ìjẹsí àwọn kèfèrí ní ìsìláàmù lè fi sẹ́ ìyanu pèpè sínú ìsìláàmù

kéyìn ó dúró ṣinṣin pẹ̀lú tọ́lọ́ òfin ọlọ́ ó lóore ju ẹgbẹ̀rún iṣẹ́ ìyá ń lọ tó tí pé ìdúró ṣinṣin yẹn kò sígbà tí òṣèlú ti kàràmọ̀ fún ìwájú ọlọ́ lóbi lẹ́kọ̀ọ́ ọlọ́run wá ń jẹ́ ìyẹn padà ìmọ̀mù bábá wú àwọn wá túmọ̀ kùránì wọ́n tún sí wàhálà kùránì bẹ̀rẹ̀ látara ìbéèrè láwọn ọ̀sẹ̀ lọ ìlú mọ́kà ń béèrè lórí tó àìkú kùránì rẹ̀ tó bá jẹ́ báyìí tó bá jẹ́ báyìí tó bá jẹ́ báyìí ọlọ́wọ́ bá ti wá sọ wípé wà náà á ń mẹ́ kọ̀rọ̀ àádáhùn àwọn àpáàmì wà tún wá tún yẹjú wọ́n ní túnmọ̀ ẹ̀ pé wà náà káàdà áádà ìkòrò àánú kòrò àánú àwọn tó lè tàbí rẹ̀ báyẹ̀ tó bá ẹgbẹ́ lọ jẹ́ kòrò àánú àìmọ̀ kòrò àánú ní

láti gbẹ́jọ àti láàrín òkúta ó ti tẹ́yẹyẹ ìbẹ̀lẹ́pọ̀ ẹgbẹ́ pé sí nígbà ẹgbẹ́ pẹ̀lẹ̀ tó kó tó lù àkọ́kọ́ búrọ̀ ọdún gbomi ọlọ́rin ìkùránù Abíkáde kọ́ ti ẹ̀mọ̀ ronú wípé alùpùrá ní ẹ̀mẹ̀ láti ká dẹ̀ndẹ̀ ilẹ̀ púpọ̀ fàyà múlùmọ̀ jáde. Àjọ ẹni tó ti kú tẹ̀ẹ̀bá ti lè ká láì lórí. Ilé torí ta kò á nìka lè àti à, ah, bàbá tí ah, torí kò Yorùbá lórí ti kàbí kan ní pàtó tó yẹ kí ta. Níbo lè yẹ ká nínú ọ̀pọ̀ kan? Bẹ́ẹ̀ kó kẹ̀ ẹ̀yà ka kùrà ní tán láti bẹ̀rẹ̀ lópin jù lọ bẹ́ẹ̀ pẹ̀lú ìjọba ti àgbà ọmọ ọdún wa kùrà ní. Òlè ọ̀pọ̀ ọlọ́mọdé alú. Ojú bí ìmọ̀ náà ní Kùrán lápò gbèdélẹ̀. Ìmọ̀ lè tó yẹ bá wá ní sálù Kùrán. Ìgbàgbọ́ tó yẹ bá ní sálù Kùrán. Ìfowópamọ́ tó yẹ ní sálù Kùrán lọ́wọ́ fi máa fi nǹkan ńlá ṣẹlẹ̀ látàrẹ̀ wíwo mọ́tẹ́ ẹ̀wọ̀n mọ́ alùkùnrin àti fífà mọ́ alùkùnrin àti ìdàgbọ́ tí èyàn ti alùkùnrin tó rò mú yóò tẹ̀lẹ̀ lọ́wọ́ nílẹ̀ kàrámọ̀tà láti ìṣàpàlùmọ̀ lóbi jẹ́ pé bá bá wọ̀rọ̀ lọ́lọ́run sọ tẹ̀lé ọlọ́run bá ní ilé ò túmọ̀ sí pé àkùnrin tó lò wọ̀lá ó lè rí sí àpáta láti ìjọba kò sí kò rí ó lè rí sílẹ̀ òlànà kò lè wọ̀lá dáadáa àmọ́ ilẹ̀ kọ́ ni ilẹ̀ ẹgbẹ́ fún yẹn làwọn yóò wà lọ ọ̀sẹ̀ bàjì rárá ọlọ́pàá fún àgbẹ̀ bá ní ìlà ilẹ̀ amúrú jẹ̀mí àtọ́jú parí rẹ̀ ní gbogbo ẹ̀mú lójú Gbogbo ó lè ní kéèyàn dákùn wọ́n bá ní kò ní yá ìjà olùdákùn olùdókòwò ìtàkùn òsì ìṣe níbi ọ̀gọ̀rọ̀ àwọn àfọ́nímọ̀tẹ̀ sí wọ́n ní afàlámúyẹ́ áàpù wọ́n ní afàlámúyá alámù ìdọ̀lọ́dúnmọ̀ lórí lọ́dọ̀tẹ̀ sí ìrùkọ̀hán ìlú ṣe pé nínú tó le púpọ̀ sáfún tún sí àádọ́ tún àṣìmọ́

mọ́sáàsì ọ̀nàjì ìlú àti ìlú. Ìgbó lágbára ni èdòwò bó kí lára ti sọ lórí àyà yìí. Àwọn àgbà onímọ̀ ìfẹ̀sùn tí fún àwọn sàábẹ̀ tí wọ́n sọ. Ìdájọ́ wo làwọn olùmọ́fà jáde nínú ẹ̀? Kẹ́lìmọ̀ yìí nínú èdè ìtumọ̀ rẹ̀ nìyí lórí àwọn àkónímọ̀ ìfẹ̀sùn ìgbà wo ni wọ́n ṣe ọlọ́wọ́ ní àbàlámúlé lẹ̀bí ilẹ̀ àmànú tàbáyá tún nínú èdè bá tún ní pé láwọn olùgbàgbọ́ òdòdó tí wọ́n wá jáfẹ̀ ní ṣùgbọ́n tẹ́bá olóògbẹ̀ sí àbàlámúlé àtún àbàlámúlé alam tí wọ́n wá mọ̀ ní Ọlọ́wọ́ bá ní òdòdó tí wọ́n wá sọ kò yá wọn ní máa ilẹ̀ ọ̀rẹ́ خلقنا جميعا Ìgbẹ́lìmọ̀ mẹ́jẹ́ rí ọlọ́run ọba ló wà tó bá wù ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ayé lọ́dún gbàgbọ́. Bọ́lá ọba bá kò fẹ́ bẹ́ẹ̀, láhádá náà sàjẹ̀mí àwọn èèyàn pátá lọ́lọ́run ọba yóò fún nímọ̀nà, ومنكم yóò máa bẹ̀ẹ́ nù ní àwọn tèbè tó máa bẹ̀ẹ́ àìgbọ́gbọ̀ á nìyẹ mẹ́rẹ̀ ṣe wọ́n wọ́n fà ní ṣe nínú bí ẹ̀jẹ́ ti ṣe kankan fókùn wọn ní ìgbà ọlọ́wọ́ bẹ̀rẹ̀ àgbègbè lọ́wọ́ àìjókòó tẹ́tẹ́rẹ́ ẹ́ àwọn ìyàkọ̀ òṣìṣẹ́ àìjókòó tẹ́tẹ́rẹ́ káwọn ní ti wà ààrẹ sọkùn mọ́lẹ̀ lọ́rùn káàbù wà nínú ìlú ọlọ́pọ̀ bá ní kẹ́ sọ pé ìmọ̀ ni pé bọ́lọ̀ ọ̀rọ̀ bá fẹ́ ó lè gbogbo ìwé rẹ̀ padà wọ́n bá sì wù ó lè gbogbo ìwé rẹ̀ ṣùgbọ́n bó ṣe ṣe ní pé àwọn kan ó mọ̀nà àwọn kan ò ní mọ̀nà إِنَّا عَلَيْنَا مُرْسَلِينَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا إِنَّا عَلَيْنَا مُرْسَلِينَ Àwọn láti bàtà ti ṣètò ayé pátá láti gbé kalẹ̀ ọ̀nà méjì náà ni mò ń gbé mẹ́ta. Ìgbà kó o ṣe tọ́lá ń kó o dúpẹ́ mọ́ lọ ń kó o nǹkan tán lọ́rùn títí tó lọ pàdé ẹ̀ méjèèjì náà lọ. àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó dá ní wa tó ní sàǹdì wọn láì fi ṣe fún ìmọ̀ bá wọ ọlọ́run ó lè rí kí abọ́ rẹ̀ ojú wa náà ló ti mọ̀ lọ́wọ́ táàmù kàkàkàkà ó wọ ọlọ́run ló wa àánú rẹ̀ ló ní ewa bá àwọn tó bí ọlọ́run mú ọ̀rọ̀ yí wá láti yẹ ní káàtọ̀ wípé ilẹ̀ àdẹ́bí tó máa rí ọmọ náà mọ́tòrí pé wọ́n gbà kí wọ́n lè gbà kó wá tó fìdá mọ́tòrí kò fẹ́ ká gbà kó wá tó fìdá àwọn tí ò ní gbà ò ní gbà àwọn tí ó gbà ó ìtẹ́lẹ̀ ìgbẹ̀gbẹ̀ àkíyàn káàkiri káàkiri sọ́tọ̀ ìjẹ́sì ìgbẹ̀ ni ẹ̀rẹ́ làwọn ṣe tẹ́lẹ̀ nígbà yẹn kò sí lọ́wọ́ wá ìtọ́lọ̀ ọ̀rẹ́ ẹ̀rù ìbáyé ìtọ́lọ̀ fẹ́rì ìtọ́lọ̀ ọ̀rẹ́ orin ẹ̀ṣàlàyé fún wọn nígbà yẹn kò sí lọ́wọ́ ti wá àlébẹ̀rẹ̀fà afẹ́fẹ́ nìkan ó gba ẹ̀sìn láàmú káwà lọ́wọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ ìjọ́ tí bá fẹ́ alẹ́ méjì lójú òkúta wọ́n ti òkúta tó ti dàbí ìsáyẹ̀ ní àwọn òkúta ọ̀pọ̀. èyí ò ní ọgbà bọ́bá tó bẹ́ẹ̀ lọ́pàá ẹgbẹ́ pàdé ti ara lọ́la yóò tún fi ìsìlámù yẹn lẹ̀ yóò tún bó nílẹ̀ yẹn lọ. bọ́bá wọ ọ lọ ó lè ní gbogbo èèyàn ọmọ ẹ̀ ó sì mọ̀ bí tó ní lọ́dọ̀ ọjọ́ ìkúmọ̀ kan lẹ́tọ́ ìgbòyí ni yóò jẹ́ bẹ́ẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó gbúdọ̀ yẹ́ ní ní wáṣí mọ́jẹ̀ kọ́ ọ̀rọ̀ bá mùsùlùmí èyí lè gba àwọn mùsùlùmí máa ń tibà àwọn máa ń tibà

المؤمن أن لو يشاء الله kò ní jẹ́ nìkan tó ní ṣe bọ̀lọ̀ lórí lẹ́. ọ̀rọ̀ Ìgbìmọ̀ ọ̀rọ̀ aláàrẹ̀ sí ìdílé ìgbà. Ọlọ́run ọba tó fẹ́ fi yé wa, wípé ẹlòmí ń bẹ tó bá rí ìdẹ̀ra látọ̀dọ̀ lọ, ìyẹn òdìkọ̀ pàtọ́ títí ti bí lọ́wọ́ fi sọ̀kalẹ̀ ilé ọlọ́wọ́ bá máa ń tẹ̀ àwọn ọmọ pẹ̀lú nípa mi lè ronú ṣùgbọ́n tí ẹni tí a yóò tún máa mú rárá nígbà ẹ̀sẹ̀ yóò máa fi ìgbẹ́ ní ẹtí bẹ́ẹ̀ sọ̀rọ̀ kàtọ́ ẹ̀kọ́ pa àtọ́dọ̀ ọlọ́ àwọn yóò tún máa ọlọ́wọ́ bá ní wà láyé dáadó lẹ́tí ilẹ̀ kápa wọ́n Ọba nílẹ̀ ẹ̀rọ wọn aláìsàgbọ́ jẹ ilẹ̀ wọn ò ní ilẹ̀ wọn ò ní gbò. Ìgbìmò òun ti máa lọ́dà ọlọ́rọ̀ ọmọ ní àkọ́rí à yóò mọ̀ jálù látara mẹ́kọ̀ọ́ ara wọn ṣe, kí mẹ́kọ̀ọ́ ní kọ́rí à kọ́ọ́lá òun náà ni òkun bẹ́tù ṣẹ̀dídà ìjìyà tó lágbára dáadídà àjálùkúrú yóò mọ̀ ṣẹlẹ̀ sí wọn bí mọ́ ẹ̀sọ́ náà rìn látara tán bọ ara wọn fà látara kíkọtọlọ látara lílòdù sọlọ látara ìmọ̀ ẹ̀ṣẹ́bọ ọlọ́run kò ní yé máa ṣẹlẹ̀ sí wọn àjálùkúrú yóò mọ ìdálò àgbèwò ìpáyédédé yóò máa ń tẹ́lẹ̀ sí wọn tó ẹ fún wọn tààrà rẹ̀ mọ́ lọ bí máa sọ́nà rúrùn látara tí wọ́n ń ṣe níbi tí kọ́ sọ lọ àbí kó mọ́ máa jìnà síra wọn àjálù tí ó máa sọ̀kalẹ̀ nínú ìlú wọn kọ̀ nígbà bá ti ṣẹlẹ̀ ní oṣù ṣẹlẹ̀ kàkà bẹ́ẹ̀ náà ronú padà ká padà lọ́dọ̀ ọlọ wọ́n tún mọ wọ́n náà báyọ̀ lọ sórí èṣù olùrànlọ́dà sọ́kà gbé wọn gbogbo tó ṣẹlẹ̀ lórí ọdún jábá ọ̀rọ̀ àwọn ẹni tí òbí gbà bórí bẹ̀rẹ̀ kò ní kárẹ̀ mọ́ lọ́wọ́ bí nìra bá ta náà yóò tún mọ mọ̀mọ̀ ara ní okú fúrú ní àwọn ọ̀nà tí wọ́n wá ní ìdáhùn ní ìdáhùn àtàrà àti àwọn olùmọ̀ ọba ní wọ́n ti máa bá lọ ní àtàrà àti àwọn àdùnlọ́ àdíwọ̀ lọ ló fi kò yé wọn lé ní fòdù Àtàrà àti àwọn olùmọ̀ ọ̀rọ̀. Àtàrà àti títí tó kó fi mú wọn, àwọn àti àkìyàmì sáà.

فكيف كان الغراب أملا وقائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل تنبئون أم تنبئونه بما لا ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń fi ìwé ga lọ ẹ́rì pé àtàtàlùsùn ọ̀rọ̀ yẹn ń so mọ́ra wọn kì í wá pé ìso mọ́ra lásán àtàtàlùsùn èyí tó ní ṣe pẹ̀lú mọ̀ṣáàrín ó ní ṣe pẹ̀lú mọ̀ṣáàrín ìfúra wà àkàdí ẹ̀rí wípé ìgbà tí wọ́n pè yẹn kalẹ̀ nígbà ìfẹ́sìn rẹ̀ yìí tó wáyé pé ìwé èyẹ́ ti pẹ́lẹ̀ olóyí ọwọ́ ni ẹ̀kùránì kò sí fún ẹ̀rẹ̀ ọjọ́ jẹ́ táwọn bá kúrò sáwọn tó sì bá kúrò sáwọn pẹ̀lú ọkùnrin wọn àwọn akẹ́kọ̀ọ́ ìjọba mẹ́ta

ọlọ́dí ó ti ọlọ́wọ́ aṣọ àyà tó tẹ́lẹ̀ kẹsì àká láti kọ̀sọ́lá nẹ́bìdẹ́ bá wo orí wọn ọlọ́dí ní kò sọ ọlọ́wọ́ aṣọ bá nẹ́sọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ ọlọ́wọ́ lápọ́ ní tún sí àbírú قبله ولقد سئلوا أنكم من قبله Ọlọ́dẹ́ ànẹ́bì wọ́n ti fà wọn tó sáájú ti ẹ̀nà ẹ̀ṣẹ̀ yẹ̀yẹ́. Consolation tó tó ó mú àpéjúwé tó ti ṣẹlẹ̀ jẹ́kẹ̀ nínú tó ṣẹlẹ̀ sí ọ kéyìí mú rẹ̀ tó ti ṣẹlẹ̀ sí wíwá. Ìyẹn the best consolation tó dẹ̀ mọ́ nípa effective lápòjú ló yẹn mẹ́jẹ̀lẹ̀ lẹ́nìkẹ́ wá lọ kí ẹwà nìkan ọdún gbogbo lọ mi èyí tó ṣẹlẹ̀ sẹ́yìn náà ìlú ẹ̀ náà ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá sí lápá ẹ̀ ṣẹlẹ̀ tó náà kò tó lè parẹ́ kí ni ó ní jù sí ìgbàgbé bẹ́ẹ̀ gbàgbọ́ lọ́nù tó bá ti báyìí lọ́wọ́ tó la ọlọ́run máa ń lo ọ̀nà yẹn púpọ̀ torí wọ́n yẹn ọlọ́run ní àrẹ jésù àwọn tó sáájú ìjẹ náà yóò sọ bẹ́ẹ̀ náà sẹ́wọ̀n náà láti kọ̀ǹsó dáadáa torí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ń nílẹ̀ ìgbìmọ̀ta gbogbo tá a

níṣẹ́ ni mo lọ àwọn agbèrè ní lára mo lọ wọn lára wọ́n ń sọ wọ́n ń rí sọ ẹnu wọn tọrọ wọ́n rí tẹ̀lẹ́ ṣe tágbàgbàjú ọ̀yọ́ ìyọ̀jẹ́ sọ pé má gbà ní Ọlá ní pàtàkì kó tó tí mo gbà wọn ní ọlá ní ẹgbẹ́ gbẹ̀gbẹ̀ ló lè ròyìn fún rẹ̀ àná tí kó ìyà náà ti lágbára tó rú pẹ̀lú wọn. Fàkẹ́yé fàkà náà ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹni bá gbẹ̀ níbẹ̀ ló lè sọ bí ìyà náà ṣe lè tó rú pẹ̀lú wọn. Bọ́lọ̀ bá ń lọ ẹnìkan lára lérí ìbàjẹ́ ẹgbẹ́rùkọ́ lọ́wọ́ ni inna Allaha la yumli al-zalim hatta idha akhadahu lam yughliq ẹlẹ́gbẹ́ wọn sọ̀rọ̀ fún kọ́lọ̀ àpójúwé ká ní gbogbo ẹgbẹ́ ẹ̀kábà tó fi jẹ́ pé àwọn èèyàn wá kú sẹ́ ọjọ́ ilé mẹ́ta kó lọ́la jẹ́ jẹ́ ẹgbẹ́rù kọ́lọ̀ wọn orí pé ẹ̀bá ń sọ ọ̀rùn ìsọ́lọ tí wọ́n ń da aláfẹ́ tó lọ́wọ́ tún mọ́ sọ́ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ òbìsúnà lẹ́sọ̀nà àìwọ̀sánà tí wọ́n dá alákẹ́ tọ́lọ̀ ó máa sọ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ òbìsí Islam tí wọ́n dá alákẹ́ tọ́lọ̀ ó máa sọ ọlọ́rí orí bọ́lọ̀ bá gbà ọ̀rọ̀ على كل نفس بما كسبت أفمن هو قائم على كل نفس بما كسبت ووجدت ووعون أفمن قائم على كل نفس قائم به من القيام والهمس wà ní àyà aláwọ̀sílẹ̀ ẹgbẹ́ ìmọ̀ ọmọ kílẹ̀ kílẹ̀ fi olítọ̀ ń pè kílẹ̀ ẹgbọ́nà ọba pè náà ṣẹ́ni tó ṣe wípé wúwákọ ìmú ọba tó dúró wámúwámú lábòjútó ó tó wámúwámú lábòjútó ní mímọ̀ lápíèsì nísọ̀ létò lẹ́yìn gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́yìn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ṣe pátá gbogbo ẹ̀mí mà lórí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ṣe pátá gbogbo ẹ̀mí kè lẹ́yìn tẹ́ẹ̀kẹ́ lórí tẹ́ẹ̀kù lórí tẹ́ẹ̀kẹ́ lórí tí ó ṣe wí ọlọ́wọ́ ìgbà kan mọ́mọ́ mójú ló gbogbo ẹ̀ eléyìí ìtumọ̀ afàmẹ́kúwà kọ́ọ̀kìlù àlàkùn ìdìmọ̀sẹ̀ ìdìmọ̀ta lẹ́yìn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ṣe pátá àti tí ń ṣe ní ọlọ́wọ́ bá dúró gbámgbámú gbogbo ẹ̀mí pálítọ̀ gbogbo ẹ̀ ló ń rí ọmọ ọba ní sẹ́yìn ilẹ̀ wá fẹ́ fi wé òòsà èyí ilẹ̀ fẹ́ fi wé ẹ̀dá bí ẹgbẹ́ yín. ọjà ìlú nílùú àti ìfọ̀dà àwọn ìdánilóró. ọmọ ọba ní sọ́ba tó tóbi tó báyìí lẹ́wà ń wá akẹgbẹ́ fún lẹ́wà ń fẹ́ lòmí ìjọba pẹ̀lú ẹ̀ lẹ́wà ń sọ pé ló ń ṣe ẹ̀nà ẹlùmí náà lè ṣe ọlọ́dẹ̀ alẹ́bẹ̀ sọ fún wọn nígbà dákọ̀ yóò sa tó bá kéde jọ lọ kọ́nà dákọ̀ má dákọ̀ ẹ̀ kágbọ́ òsà tó bá tọ́pa pẹ̀lú ọlọ ẹgbẹ́ wọn lè nínú àwọn òsà ní àdúgbò àwọn ànẹ́bí ọlọ àdúgbò àwọn màlẹ́kà àdúgbò àtẹ̀lú ọlọ́dẹ̀ kúlù sàmúhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀wà máa kà fún wọn ìtọ̀ bá ọlọ ní gbogbo lẹ́yìn tó gbogbo jẹ́ ẹgbẹ́ sùpọ̀ ọlọ tó ti pé irú tọ́lọ́wọ́ bá ṣe yẹn náà àwọn náà rẹ̀ ọlọ́ni ẹ̀ka wọn fún wa ẹ̀wọ́lọ́ ní mọ́ láta ìwá sọ̀rọ̀ lórí jẹ́ pé ẹjọ́ bá fi kúfúrù àgbẹ́bọ̀ pàdé ọlọ́run oníṣọ̀gbà bọ́lá ọdún bá wa sọ̀rọ̀ ìjẹ̀wọ̀n láyé ní gan ó ti bí ti gbogbo ìmàtí ó bí ti àlè tẹ́ńtà láyé ìjọ tẹ́ńtà tó láàpọ̀ ní ẹ̀wà tọ́ka sí tẹ́ńtà tó ṣé ọya ni ẹ̀tọ́ka sí ọya tó dà sọ́gbọ́n ni ẹ̀wà tọ́ka sí ẹ̀dá kan tó wúlò adé ń fẹ́ ààrẹ sí níwájú Ọlọ́wọ́ bá rẹ̀ àmẹ́bì sọ fún wọn kú ní sàmúhùn Ọlọ́wọ́ ní sọ fún wọn má máa dárúkọ àwọn òǹtàyẹ tí wọn tí wọ́n ṣe dọ́gba dọ́gba pẹ̀lú ọlọ́run gbogbo àwọn oníṣẹ́ tó jọ máa rí tó bá níwájú ọlọ ó máa lọ níwájú ọlọ lójú àwọn tí ó dọ́gba pẹ̀lú ọlọ òru ọlọ́tọ́ wájú ẹ̀ tẹ́gbẹ̀rẹ̀ àgbẹ̀yà náà Àtìlàntìrúnlẹ́wọ́n ìgbẹ́ lára yàmù ìrìnà ti àti ìrọ́lì

أم تنبئونه بما لا يعلم في الأرض أم تنبئونه بما لا يعلم في الأرض أم بوالهم بما لا بل زين للذين كفروا تسرون أم تنبئونه بما لا يعلم في الأرض أبين هذا ما ظلم إِلَيْهِ lórílẹ̀ ọ̀rọ̀ kan bẹ èyí tó ṣe wípé ọ̀rọ̀ tó kí ẹ̀ tí ò yọ́ lọ tó ṣe ẹja ṣàlàyé ẹ̀kọ́ lọ kó ṣoṣo ojú ọ̀sán làwọn ti wò láyé ẹ̀kàlàyé ẹ̀kọ́ lọ́wọ́ lọ́wọ́ Aláàrin tó jẹ́ fọ́nà àwọn gẹ̀gẹ̀ lórí bẹ́ẹ̀ a ṣe ìbàjẹ́ lọ́sọ́ fún wọn. Wọ́n wọ́n ní rí dáadáa níbi ní ó ti máa rí dáadáa. Gbogbo tí ó dá yóò máa lójú sí wọn. Bí láàkà ilé máa ti jẹ́ pé òǹsà ẹgbọ́ ọ̀sà láàkà ilé ti jẹ́ lọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ni bá ní Aláàrín gbogbo ẹ̀jẹ́ ọwọ́n ni a ìgbẹ́ yóò máa yọ̀nà lójú wọn nítorí pé torí ẹgbẹ́ wa jẹ́ kí ló lù ẹ lójú bẹ̀ẹ̀ká ju òǹbá ẹni agbóyí mẹ́ta kò ní rí ìdára ìjọba ẹ̀yìn tọ́lọ̀ wọn bá dá tó jẹ́ ẹ̀kọ́ tó rẹ mọ́ kọ́ṣe tí wọ́n ẹni báyìí náà kó tó pọ̀ fún tó yẹ ìkàlẹ̀ tó jáde ọmọ kò yẹ ọmọ yẹ èyí là ń sọ yìí nílẹ̀ gbọ́ ọlọ́wọ́ bá tún ní wá tún ju àrùn sẹ́bí wá tún ju àrùn sẹ́bí wá tún ju àrùn السبيل Ọlọ́wọ̀n bá ṣe wọn la màámà tí wọ́n ló tó àhánà wọn kúrò níbi mímọ̀nà. Wọ́n bá ní ìlú bí ìyá Ọlọ́wọ̀n bá ṣe gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ̀n ò bá ti kádàrà ìmọ̀nà máa kò lẹ́nì kan mẹ́ẹ̀dọ̀ ọlọ́run tó lè fi mọ̀nà. Gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ̀n bá ti gbé yó yawman fàmà láwọn mìíràn ẹ̀wùmọ̀ na báyìí bó ti wulẹ̀ kọ́ máa nílò yàrá ìjẹun kò sí fẹ́ tó lè gbà. ọkọ̀ lábúdọ̀ máa ti dúpẹ́ sí wa kí náà ṣe báyìí. àdúrà táwọn ọmọ náà ní lórí àdáwò tí ń bá ní ilé ń pa ẹ̀sìn ti oríire tó ga jù mẹ́rẹ̀ ní bọ́lá ó ṣe ẹ̀mí mùsùlùmí bọ́lá ó sì tọ́ ẹ̀ sọ́nà kó wá ní èyí lórí ìjẹ́ islam orí tó ga jù mẹ́rẹ̀. ọlọ́run àwọn ọ̀dọ́ ọ̀pọ̀ ìyá ń wọn láyé ní. ọmọ aláwọ̀ ọdún ẹgbẹ́ àti ìlú ọlọ́wọ́ bá ní ìyà ń bẹ fún wọn láyé nínú ìtẹ̀lé ayé wọ́n jẹ ìyà bákanáà wọ́lá adágúnlá ṣírọ́ di aṣá ìyà tàbí àmọ́ èlú ló tún wá méjì nítorí mọ̀ ṣàkù ó mú dàbú lọ́wọ́ púpọ̀ ìyàkọ́ nítáyé Obìnrin ti gbogbo àwọn sápọ̀tọ̀ lọ wọ́n máa ẹ̀lọ́rùn nínú àwọn ọlọ́run ní kò sí ní fẹ́nìkan tó lè mọ́ náà yà fún wọn wá kí máa ní ó wà kọ́ ó mọ̀ náà. Wọ́n máa lẹ́rùn mílọ̀ lọ ìrìn wá kí kò ní fẹ́nìkan tó lè mọ́ náà yìí tó lè kọjú láyé fún wọn níwájú ọlọ́run látara wípé wọ́n kọjú ọlọ́run ọlọ́run ti kádàrà ìyàmọ́ wọn látàrí tó fi àtìyàmà abẹ́rẹ́ ń tó ti rẹ̀ kọ́lọ̀ kó ṣe wá bẹ̀. ó mọ̀ sí wá lẹ́ni tí jìyà ó ti wá lẹ́ni tó ti bọ́lọ́ ó ti dáadáa islam kọ́lọ̀ ti wá lè àmọ́ lórí àdúpẹ́ kò sí orin tó tó yẹn tó tó bá wọ ọ̀nà ó wá dánú wàlá ó ṣá ọkùnrin kúnnà yàgùdà. Wàhálà ìlú ìyàwó ọjọ́ ìdíje ìyàwó وما هم ta wà yìí ọlọ́fẹ́ lè fara padà sí aburú ọlọ́run ní ká pẹ́ lórí ẹ̀ ní ká pẹ́ lórí ẹ̀ ọ̀sùn ìdarí ìjọsìn fún wa nígbà tá a wá ń bẹ lọ́wọ́ bá ń bọ̀ lọ́wọ́ bàbá tí mo ń yí ọ̀gá padà sí dáadáa lọ́wọ́ bá a pẹ̀lú lórí ìsìláàmù wọn. ètò ìlú lọ pàdé ọlọ́jọ́ wọn ìjọba ilẹ̀ ìsìláàmù kó lókù kan bí lọ kí ọ̀sùn ìsìláàmù ọmọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ولو كان ذلك يوسف رحمته يا ارحم الراحمين àti àsìkò yìí àti bí ọlọ́run ọba aláàánú ọba aláforíjì ọba oníkẹ́ kó bá foríjì ọmọ ìyá wa ọ̀rẹ́ wa àfà wa tí wọ́n jáde láyé ìyẹn ló ṣokùnfà ìdí àti sí ní ìjókòó lánàá ọ̀kan náà àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ wa ní fòbílẹ̀ ti ṣe alùsùláwọ́n Suleiman Jẹ̀rani Abu Abdulhaq àwọn náà jẹ́ ọ̀kan náà àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ wa ní àkúrẹ́ nígbà yìí ni wọ́n ti sẹ́ẹ̀ látara sábìsì tó gbọ́ wá ìkúrẹ́ láti ẹjọ́ mara wọ́n parí ní Jamiu Islamiyya ní Nìjẹ́yìí wọ́n ṣe ṣàǹfà nígbà parí tábìlì kan wọn ò tún wá kúrò lápẹ̀rẹ̀ wọ́n tún lórí ọdún mẹ́fà àti méjì pẹ̀lú wa. wọ́n ṣe dáadáa wọ́n jẹ́ ìyẹ́nì màrún lẹ́yìn sọ̀lá wà nípa. ọlọ́run lè ṣe ìrìnàlẹ́yìn dáadáa kọ́mọ́tà láti ṣe ara tẹ nìkan lọ́mọ̀ ìlú kú dà. ẹlòmíì sì máa ń tún nǹkan ṣe ṣùgbọ́n nǹkan bàjẹ́ ọlọ́run ló wọ́n lẹ́nu tó dáa sílẹ̀ tó wọ́n tún nǹkan ṣe gbogbo àtúntò tó wọ́n lò pẹ̀lú wa níbí wọn lè dáadáa. ìdókò ọkọ̀ onílù àkùrẹ́ wọn kọ́ olùdí mọ́tàláṣí jímọ̀ kan àwọn èèyàn wá sọ síwájú lẹ́yìn pé ẹni tí wọ́n yẹ̀ yóò máa jẹ́ mọ́ nígbẹ́ wọn ò múlẹ̀ yẹn ní tẹ́tẹ́ tó náà kí n tọ́ sí kúrò lápẹ́. kọ́ra náà yìí gbà ìdálọ́wọ́ gbá ájúmọ̀ yọ̀ọ̀dá

àwọn ará náà wá mọ̀ ní àkókò ah, àgbo eh, ní òtẹ́ẹ̀lì olóògbé ìlú náà ti nílé àwọn àwọn náà ti mọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbàdì tí mi ìbá fẹ́ kára mi ìbá fẹ́ lọ àwọn èèyàn wà lọ bá wọn tó lọ àwọn ah, àwọn ọmọ gbàgbé sọ ọwọ́ ayé ẹwà o àwọn sáré wá bá wá ló pè mí gangan tí mo bá ní lẹ́kítọ̀ nísẹ̀ àwọn ẹni wó lọ bá torí pátá lè ní ìdákòlò fún ara rẹ̀ láti ní bá ìtọ́jú láti ọ̀sáyé wọn ò ní ìjọba bàbá bá ti lọ bá òfin àṣùlẹ̀ náà tí òfin àṣùlẹ̀ náà bá yìí tẹ̀lé ìgbà àtàwé wa ní òfin ó ti fẹ́ bí sọ lẹ́nu àwọn ìlú táwọn bá nù lórí ẹni bá ti fẹ́ kí wá kọ́mà sábà lèmi ní ìjà àlàmà ń bọ̀ náà bí ọlọ́run ti ṣe àárẹ̀ wa ní ìkájọ oṣù mẹ́ta sẹ́yìn pápẹ́ àbí oṣù méjì sẹ́yìn náà bóòlù múra àjọyọ̀ ọ̀bùra náà láàbù búra àjọyọ̀ àjọ gbèsè bẹ́ẹ̀ kan náà àwọn àná bóyá ní ọmọ ẹgbẹ́ nígbà tó lọ múra lọ́tọ̀ tẹ̀sí àwa ìgbè káyọ̀ lọ papọ̀ ni pé àwọn ọmọ wọn nífẹ̀ẹ́ sí káwọn ọmọ pàmò káyọ̀ lọ ní ọlọ́wọ́ sọ̀rọ̀ nígbà táwọn ọmọ mi là ọmọdé àti tí ń wọlé wọn ti jẹta káyọ̀ nínú ọ̀rọ̀ orí ẹ̀yìn láìjọ́ sọ láàrin òmìnira òṣìṣẹ́ ọmọkùnrin mo ti ń wo ìlú ní ìrùpé ìlú ní ìfi ọmọkùnrin kódà gbogbo ètò ọ̀rọ̀ visa tíkẹ́ẹ̀tì everything gbogbo ètò lórí èdè ló ṣe lọ máa dá ní ìlú ah, pé ó ń lọ fáwọn ètò pọ̀ tẹ̀sí ó lọ àti lẹ́ka dúró ìgbàlódé bá jẹ́ ẹ̀rọ mọ́tọ́rùn-ún kọlọ́mù nígbà tí mo ti sọ fún ẹ lọ òun ti ààrẹ ti ẹgbẹ́ sí ìgbàgbọ́ ní àbíyẹ tó máa ṣe òun ti dẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé òun tẹ̀lé sanwó àkùnbẹ́rẹ́ ìkàlẹ̀ rẹ̀ ọlọ́run bàbá ẹgbẹ́ mi ti ṣe mú ìdè dá ìlú lọ. lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tí wọ́n á sọ̀rọ̀ ẹ̀ tó máa gbá ah, yémi yóò padà sí káyì kéwì ọ̀rẹ́ mo ti wá ní lẹ́yìn mo fi bọ́dé ìdí wọn èmi wà abẹ́ tí wọ́n mọ̀ fún àbẹ́jẹ́ kan mọ̀ pé bẹ́ẹ̀ bá ti lọ ẹja ní pàdé ní ọ̀pọ̀ mo wá lọ béèrè nípa ọ̀rọ̀ visa wọn ní visa ti àwọn àjọ sọ̀rọ̀ ní nǹkan bí ìjọ òsì ìtòbí tó máa ń àbónúra ìjọ sátidé tó jáde láyé ìjọ ìgbọ̀n ló fúláìtì tí ó tọ̀ lọ́nà ìjọ ìgbà àwọn àlà sábà ní ìdúgbò ẹ̀ làwọn ọmọ àgbàjẹ́ sọ pé èèyàn lọ rí àwọn àgbàlá wọn kà ọ ẹ lọ fẹ́ tàbí àpò àti pàtó. ìmáwọn ìdúmọ̀ ni ló ṣe tó bá nínú ìmáwọn. ní yọ́ọ̀lù ìdúmọ̀ júmọ̀ òru mọ́júmọ́ tó kù nǹkan lóṣù ìdúmọ̀. kótópà kan ṣe jẹ́ náà adúgbò tẹ̀ sórí ẹ̀ẹ́ Eh, platform eh, facebook facebook page wọn ọdún sáyẹn ẹsẹ tọmọlá kan àtọ ṣé ẹni tó bá lè ní ìṣòro tó bá ìrọ̀lẹ́ ó lè fẹ́ sátọ̀ ní ìlú lọ ṣé ń rárá wà fẹ́ ṣe ń bá tí kò gbọdọ̀ ní ìlú kò lè fi dára kó fà mí pé ààrẹ ìlú mú mọ̀ ní ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ ìlú lọ́wọ́ kẹ́ẹ̀sì kan bẹ́ẹ̀ kábúrò kọ́kọ́ ṣe náà ojú mo ti ta ẹ̀rọ tó tọ́jú. ìtẹ́sí mo lẹ́wà ní à tí màá yóò ṣe ìlú bàbà àbí afẹ́bàbà lọ́lá lẹ́bí ọ̀tá ìsọ́jú tó bá yẹn wà táwọn bá ṣe ìsìn àwọn ìwé ìṣẹ́ òun kàn jàmọ́jú wa ilé ìrẹ́ni òun ṣáàwò lọ́la ẹrù ní mo ti di ẹrù ọ̀nà ìkọlẹ́sílẹ̀ lẹ́bẹ̀ẹ́ lè ṣe òjò ní táwọn lè fi ìgbéga àwọn fún mi lábẹ́rin wọ́n ti gba tó bá sùn lẹ́yìn rẹ̀ bí ó lọ àjọba àjọbájú tó bá sọ ní àjọba sí ìrànlọ́ oorun náà làbá sùn èjì náà oorun náà ló sọ sí ọlọ́pàá ìlú wa wàá fọ àdúgbò wọn náà kéde ìrìnàjò náà وخطايا عملنا قد صارت الأبيض في مكان ولا نحن عتبنا ولا نقل عن ولا نقل عن Ikú Afásù Imán ní tí ó gbomi lójú ọ̀pọ̀lọpọ̀ ìyàgbẹ́. Torí pé bí ìgbà tó ṣe pé àfáà kan kú rí nínú àwọn èèyàn pọ̀ àwọn olùmọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀nà bẹ̀ẹ̀nà wà bẹ́ẹ̀nà fún ìjẹ̀rẹ̀ àyè. Ìjọ sọ ìyàtọ̀ láàrin wa àtàwọn tí wọ́n ń takò wá ìjọsìn kàlùkọ́ ìjẹ̀rẹ̀ àyè. Ni ó sọ ìyàtọ̀ láàrin wa àtàwọn tí wọ́n ń takò wá. Àwọn afáfáfá máa sọ. Sọlé ìtọ́ túmọ̀ ìgbà ìgbà jáde láyé àwọn amúgbó lẹ́ẹ̀dì fún ìdì. Àwọn lẹ́ẹ̀dì fún ọgbọ́n báwọn ẹni ọlọ́run bá ti jáde kódà àwọn èèyàn ó fi àti àkúrẹ́ láti gbéra lára àwọn ẹ̀mí ìgbéra láti kù láti lè bájà ìta àlejò lọ́wọ́ ìfẹ́ lálù àwọn èèyàn òkú kí ló ṣẹlẹ̀ látara ìjẹni rẹ kódà ẹni tí ò bá bá mi ó gbọ́ pé ẹgbẹ́ ìjà ìlẹ́kọ̀ọ́ òun náà ó lè yàrá òun ó lè yàrá báwa ẹni jẹ́ àpò àtúnná lọ́jọ́ ní bí ń pèsè sójú ọ̀nà ọlọ́run lórí mọ́nájú sàlàfíà ń pèsè. àwa wá ń pèsè wá ń pèsè kí wọ́n dá jẹ̀nẹ́ta rẹ̀ dúró pé mo fẹ́ pa. àwọn èèyàn àwọn èèyàn ti pọ́ níbo lè lọ́ọ̀ àìsàn ìpò balẹ̀ ni wọ́n à. àwọn èèyàn ti wà ní tẹ̀ tí wọ́n ti lọ rẹ̀gẹ́dẹ́ táwọn ẹgbẹ́ tí òun jẹ́ nígbàgbọ́ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ pé àwọn làwọn kí n sẹ́ni ìyá gbogbo ìmáàmù yìí pẹ̀lú nígbà máàmù yìí ní àwọn akókò ìdúgbò ìmáàmù yìí lẹ́gbẹ̀ẹ́ àìdá torí tọ̀rọ̀ ẹ má jà torí ìpè ẹ má jà ẹjẹ́ mọ́tò so wọ́n fi hùn sábàì wọ́n ṣe ìṣúra sábàì wọ́n jáde láti jẹ́ làwọn mẹ́tìrì so lè tó túmọ̀ sí wípé ọlọ́run bá fi àmì gbígbà ẹgbẹ́ òfin àlọ́kíyà ìyá ní ìta àṣẹ ó ń dágbére sàárè mi ní ìsọfúnpọ̀ ìlọ́múra adágbére fún ìgbó lọ́múra ó tó padà ọdún òsì lọ́múra ó ti sọ lẹ́ẹ̀kan ó tó adágbére àṣẹ ó yí lọ́nu tó dágbére sàbá níyàwó ìlọ́mà onílé kí ó ti láti ní ṣe náà wà fún àti aláṣọ́nà ọ̀tàlá ọlọ́kùnrin ṣọ̀rọ̀ àfọ́nìtì ọlọ́kùnrin àkẹ́ tó bá ní wọ́n sọ yìí náà a ní àkáǹtì kí ló lè ká ṣẹlẹ̀ ìjọ náà yàgbá ti ṣe ilé ilé ọparí ìyàwó méjì ń bẹ ọmọ ń bẹ òbí ń bẹ bẹ́ẹ̀ tó lè lórí wọn náà màmá ń sọ wípé ah, ó làbí kẹ́yìn ṣùgbọ́n ó làkọ́kọ́ tó wá ní kẹ́yìn ẹ̀wòrò ọmọ bá ń lọ́dọ̀ ló yá ọkàjáde kẹ́yìn àkọ́kọ́ ni lèyìn ìyàwó sí ìgbà àkọ́kọ́ látara àgbélé tó kárí bó bá ní láàrin tó ní ìjọ mẹ́ta tó kárí tó ti gbalẹ̀ lọ so láti ní pé àkáǹtì ti dè àfa ìṣẹ́káǹtà nítorí ọmọ àgbélé kárí tó náà lọ́wọ́ káwá ló transfer sínú àkáǹtì yẹn àwọn opó àwọn ọmọ náà àwọn àgbà òṣèlú ní lówó owó wo ni owó wo ni kọmọdé kọ kọmọdé ìjọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà lọkọlọ wọn la tó bẹ kọlọ mi ní tó bá sọ pé wọn lọ wọlé wọn lọ sọ ẹ lẹ́yìn Ọlọ́run ní wọn kí èso ní àwọn ẹ̀yìn Ọlọ́run kọlọ wọn kó bá wọn kí èso ní ẹ̀yìn rẹ rọfọ ti yọ àtàmì rọfọ mi àwọn àgbẹ Ọlọ́run nínú tó bẹ gbogbo àwọn àfọwọ́ pátá tí wọ́n ń sàǹfààní sáyé pẹ̀lú ìmọ̀sán ọlọ́run ọlọ́run àlọ́ rẹ̀ náà. níbi ni, wó kù láti ráǹfààní ọdúpẹ́ ọlọ́run wà lọ rẹ̀ náà. orí pé ikú àwọn olùmọ̀ lórílẹ̀ òkun ní nínú ẹ̀sìn òkun ní. nítorí pé báwo jẹ́ sílẹ̀ ó máa bàjẹ́ tó àwọn olùmọ̀ kan bẹ táyé mọ̀ ti dú wọn ní ah, amẹ́ríkà kò gbọ́rọ̀ yóò ìdí ẹgbẹ́ dáwọ́lé ẹmẹ́jì wọ́n gbọ́ ohun ọlọ́run ọ̀fẹ́ ohun ṣùgbọ́n pàtó wọn ẹ̀bá ti sílẹ̀ náà nípa ìgbó màtí tó èyí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àgbáyé Islam àwọn ọmọ ọmọ náà ti gbọ́ pé ń Islam dẹ́gbà àwọn àpá kan bẹ kò ní ṣẹlẹ̀ ta ló tó bẹ́ẹ̀ tó sì ní wọ́n bá wọ́n ní wọ́n ní bá ní wọ́n ṣe tó ìṣẹ̀lẹ̀ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú bóyí tó máa rí gbogbo ibi náà tó ní pàtàkì ti lọ àti rí ibi tí ó rí pléṣì ẹ̀ padà tí máa pẹ́ dáadáa rẹ̀ tó nímọ̀ nínú àwọn ọmọ ní tiẹ̀ àwọn òye ní àìsà ọjọ́ orí ní ti bàbá ọjọ́ lọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ńláńlá ńlá ilẹ̀ Yorùbá tí wọ́n lọ náà tá àti ìyẹn lórí pléṣì wọn òjijì òjò àwọn ọdún náà tó máa ń jẹ bàtà wọn súnmọ́ ẹ̀ àdẹ́sọ̀lọ́ àyọ̀sẹ́lẹ̀ àdẹ́sọ̀lẹ̀ nínú àmì òpin ayé òun náà ní kọ́pù ìrìnàmì wọ̀gbẹ̀ hábù ìrìnàmì àwọn afọ́ máa lọ wọ́n máa lọ lórí ẹ̀ àwọn tí ó máa lè léèsì wọn kò ní sí mọ́ àbáwọn méjì ó fẹ́ máa súnmọ́ mọ́ ní tó yẹ àwọn tí wọ́n lọ ẹ̀sìn máa díẹ̀ sí ní máa ń fẹ́ tẹ̀lé àwọn báyìí lágbàáyé Islam ṣe kò báyìí wọ́n kọ̀pẹ́ tí ó nínú ìsinmi àwọn náà bí wọ́n ti aládùúgbò náà yóò dáná ẹwà àwọn àpá ńlá ńlá ńlá bí wọ́n wọ́n tẹ̀lé àwọn náà àwọn jẹnẹrẹ́sọ̀ wọn tó kọ́lọ̀ ń kọ́ lásán rẹ̀ kó má ṣe lákòókà kó jẹ́ wa kò ní dáadáa ó sì tún àmì náà wá sí kí ó yá ajá lórí dáadáa ó sì dènà pọ̀ lórí dáadáa ìyàtọ̀ ti gbá wá tọ gbogbo àwọn àfáà sún náà gbogbo àwọn àfáà sún ti tọ́lọ́wọ́ bá wọn tí ó parí ń tàǹfààní látara wọn kọlọ́wọ́n bá tó bá wọn bá wọn sẹ́kù bá a sọ wọn kúrò ní dáadáa àti lórí àlàáfíà ìyàmẹ́sì ìyá àkàmọ̀lọ́ ní so account details tí à ń gba ìrànlọ́wọ́ fún àwọn ogún àwọn olùrìnàjò láti kàn sí wa ìjọba bá tó ló ń bá ìfowópamọ́ lọ́wọ́ káwọn mẹ́ta first bank thirty thirty two fifty two fifty three zero nine thirty thirty two fifty two fifty three zero nine Let's sí thirty thirty two fifty two fifty three zero nine fourth bank àbí aláṣọ́nà ìyàtàlá kí ó mọ́sọ̀lá àforíjì kó sì bá kí sí ẹ̀yìn wọn náà bá a ti wá sọ ìlú náà wá sí tẹ́tẹ́ gbogbo o ṣé ẹni tó ronú pọ̀ ó yóò jẹ ìlú rá kò sẹ́ni tí ó mọ̀ fún òkú náà òjijì náà ló dé lórí bọ̀mọ̀ nàbá tó rí mọ́nà fún ìmọ̀ òjijì tó á ẹ̀jì tàbí ẹ̀dọ́ lọ sí ibi ìgbọ́nà àdúgbò òkú tí ó lò tí ó láti ẹgbó bẹ̀rẹ̀ ẹ̀kú náà pé ká sì tòun ń bá ní kó ń ṣùgbọ́n tó mọ̀ bá ní mẹ́lẹ́kùn náà yóò mọ̀ pé ọmọ padà yé mọ̀ every time ló lè ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wá sí ni kóníkálukú kí n ti di iṣẹ́ inú ìṣèjú ọ̀dọ́ mọ̀ sí àwọn èèyàn ògbúdọ̀ káwọn mọ̀ lẹ́nu lọ́pàá nínú ìwà nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú kọ̀kọ̀ ó dá kí èèyàn ó bá mímọ́ pàdé ọlọ́run àti aláṣọ àwọn ọmọ ìtàhálà ọlọ́kùnrin lè ṣàlẹ̀ wà gbogbo nígbà kù sí ọlọ́kùnrin lè tún bá gbogbo àwọn ní tí agbègbè bá wa dá ọlọ́run برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين إن شاء الله عام رسوكانك من الموجود تجرى بدون الحي وقصر الله تعالى في أسمانا أنا يا وانا الله قول لنا نوان تصل بالمعرفة تصل بالمعرفة بعد ما شعب الله بيقول لنا هم ولا قالوا ولا صح àwọn tó parí Qur'an àìrí mu wá ń lé ilé ọmọ wọn ń bẹ lọ́sọ̀rẹ̀ ọmọ àgbà iná nìyẹn lọ tí ó dẹ́kọ̀ lọ́jà sáyà tó kí ọlọ́run wọn fi ìlú ọjà ọlọ́run ìlú ìlú náà tú lẹ́yìn ìdíkù rẹ̀ àti gbogbo tí ẹni kọ̀ọ̀kan wọn láti gbé lọ́wọ́ ọlọ́run kó sódó sí wa ọ̀lẹ́ni wá gbọ̀nàgbọ̀nà wa sọ́dọ̀ ń pọ̀ àwọn ọmọdé ọlọ́run ti dìbò ńlá kàí ọlọ́run ti ẹ̀yìn lẹ́sọ̀ọ́ fi ń yóò yóò fò ní débò ń lọ́ bàbá àádọ́gbọ́lọ̀ wí ẹni sàìntìfìtì wí àádọ́gbọ́lọ̀ wí ẹni fìlọ́sọ́fà wí ẹjẹ́ kọ́kọ́ dára ọlọ́run pọ̀ ó tó bá gbá wa dáadáa so ọlọ́run lórí ọlọ́run wọ́n ṣàkóso ẹ wá wo àníyàn bá àpá inú ó múra tó ń bẹ́ẹ̀ kò ṣe yẹ sábàtà ẹ̀dá bí ẹni tó tọ́ sí múránà torí kò ti gbá nìyàn ó ti sanwó kọkàn bọ̀ nígbà kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn ọjọ́jọ́ ń fara rọra lọ́pẹ̀ èyí ti pè wọ́n láwọn ní ó ń pọ̀ ìjọba tẹ́lú àwọn nírètí bàbá gbọ́lẹ̀ ìlú ìsìn ọdún kálukú ojú ìkẹsàn kálukú láti lọ́pọ̀lọpọ̀ láti ilẹ̀ tó ṣàkọwà kọ́lọ̀mù tí ó ń tó wà kọ́mọ tí ó sì wà èyí kó lọ́rọ̀ ní wa lórí dáadáa gbogbo àti ọgbà tó pa wá tó pa wá lórí dáadáa ìwọ̀síwọ̀sí ni a ti máa fi وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم